àwa ń sún mọ́dún ọdún náà ń sún mọ́ wa àwa ń sún mọ́dún ọdún náà ń sún mọ́ wa Èdùmàrè jọ̀wọ́ o jẹ́ ká fààyò ṣọdún o ní orúkọ Jésù ìwọ tí o rí mi gbọ́ bí ọdún yìí ṣe ń súnmọ́ wa tá à ń súnmọ́dún ìmíràn ní orúkọ Jésù ikú òjijì ò ní pa ò kò ní pa ọmọ rẹ ikú òjijì ò ní pa ọ́ láyà ní orúkọ Jésù mo gba àdúrà fún ìwọ tí orí mi gbọ́ lọ́dún yìí owó á bá owó lọ́wọ́ rẹ ọmọ á ọmọ lọ́wọ́ rẹ àlàáfíà á fi ilé rẹ o ò ní dààmú o ò ní dààmú lórí aya o ò ní dààmú lórí àwọn ọmọ ìwọ aya ò ní dààmú lórí ọkọ rẹ mo wí gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú ọlọ́run gbólóhùn àdúrà yìí sínú ayé rẹ o ò ní ya wèrè ìkọlùkọgbà ọkọ̀ ò ní jẹ́ tìrẹ ní orúkọ Jésù ní ọdún yìí àti lọ́dún tó ń bọ̀ ò ní sunú ọgbà rẹ jẹ o ní orúkọ Jésù Kristi orí rẹ ò ní burú o ò ní tọrọ jẹ bẹ́ẹ̀ ni ò ní tọrọ mu àní bí o ṣe rí àdúrà yìí gbà bí ọdún yìí ṣe ń lọ sópin lórúkọ Jésù ó rí òpin ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ní orúkọ Jésù Kristi yóò dára fún ọ ìjáde rẹ kò ní méwu lọ́wọ́ o